wọ́n ni mo wá bá o kó gbà wá o kó gbà wá o ẹ má yà ẹ má yà kọ̀kọ̀ o ẹ gbà wá o gbà mí o. ẹ má ṣe fídíò yìí màmá lónìí. ẹ má ṣe fídíò yìí màmá gbà mí o wọ́n jẹ́ fojú sunkún olùdókọ̀ fìtìrì wọ́n jẹ́ fojú sunkún sunday wọ́n jẹ́ fojú sunkún yafunbẹ́ wọ́n jẹ́ fojú sunkún sẹ́gun wọ́n jẹ́ fojú sunkún ẹ̀. Eh, ìjìnlẹ̀ Marcus kó bá mi tú jáde kó gbàálẹ̀ fún mi ní o kó gbàálẹ̀ fún mi ní o sọ yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti kọjú ogun sí wọn mọ̀rẹ̀mí mọ̀ bá mi lù wọ́n pa ní o gbogbo àwọn tó fi ọkọ̀ kan gbọ́ ti Yorùbá nation wá bá mi mí sí wọn o èmi náà mọ̀mọ́ jẹun kúkú ẹlẹ́yà mọ̀mọ́ jẹun ṣiṣẹ́ lẹ̀ fún wọn mọ̀rẹ̀mí gbà mí o ọ̀rẹ́ mi gbà mí o àṣẹ àṣẹ ọ̀rẹ́ mi gbà mí o wá gbà mí o kó gba yorùbá lọ́wọ́ oko ẹrú o ọ̀rẹ́ mi dákẹ́ ẹ̀ṣẹ̀ wá jì wá gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ kó dárí jì wá ní o dárí jì wá o ọ̀rẹ́ mi ìyá mi dárí jì wá abiyamọ ni ẹ o ká gbà wá sílẹ̀ gbà wá sílẹ̀ o eléyìí tó a fẹ́ ṣe a fẹ́ gbára wa a fẹ́ gbá ilẹ̀ wa kẹ́ bá wa ẹ bá wa gbá o ọmọlẹ́kùn kí n wá dúpẹ́ màá mọ́ pẹ́ wá o màá mọ́ pẹ́ wá o mò ń padà bọ̀ wà mọ́ pẹ́ wá o mọ́ lọ sẹ́yìn o màá mọ́ pẹ́ wá o màá mọ́ pẹ́ wá o màá mọ́ pẹ́ wá o ẹ ṣé o wọ́n rè mí sóhun. sáì kò lè ẹjọ ẹ máa lọ sáì ṣẹ́ẹ̀tì ṣe ìbàdàn ọmọ bíbí. ẹ dúró bẹ́ẹ̀ girama mo fẹ́ kó gbẹ̀ tán lókè no ẹ̀yin ẹ̀ máa bọ̀ ẹ̀ lè máa bọ̀ kíkiní ẹ̀ lè. Bàbá o, ọmọ ṣàánú mi ṣàánú mi o kò sáyẹn tí mo ní. mo ti dára yẹn.